àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadi lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú òpùrọ́ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ́ ni gbogbo wọn o kàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza zagulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. bisimilahi walhamdulilah wasalaatu wasalaam ala rasulillahi wa baad wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo wa ní kíkí ti islam mo kí wa káàbọ̀ sí ìkànnì talim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ní ìrọ̀lẹ́ òní àárọ̀ òní ni ó yẹ kí ìjókòó yìí kó ti wáyé gẹ́gẹ́ bí mo ṣe fi sínú ìkéde ṣùgbọ́n àwọn ìdíwọ́ kan òní ó sọ di àsìkò yìí kí Allah subhanahu wa ta'ala kó ṣe àforíjì fún ẹnìkọ̀ọ̀kan wa kí Allah subhanahu wa ta'ala kó sì ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa tọ́ òní ni alẹ́kọ̀ọ́mìs òní kọ̀mìs déètì òní ni twenty four twenty four jùmọ́dà sáni fourteen forty three àkọlé ọ̀rọ̀ wa ni fífi aláòwé ènìyàn fífi aláòwé ènìyàn apá kejì ní àná ni ìdánilẹ́kọ̀ọ́ yìí bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí mo pè ní fífi aláòwé ènìyàn ní àná a rí ohun tí agbẹnusọ àwọn oníbídíà agbọ́n tí ó sọ ẹ̀sùn tí ó fi kan àwa ahàlùsúnà tó sì jẹ́ irọ́ àti ìbánilí orúkọ jẹ́ eléyìí tí ó sọ nípa ti samahatu sheikh ibn bas rahimahullah mo sọ pé kó mú ìtọ́kasí rẹ̀ wá fún wa kó fi hàn wá. èyí tí ó sọ nípa jama'atu alùsùnà wal jama'a ní àpapọ̀ tó sọ pé a fi aláòwé ènìyàn tó sì jẹ́ pé kìí ṣe pé alùsùnà fi aláòwé ènìyàn bí kò ṣe pé alùsùnà ó ròyìn àlọ́wù pẹ̀lú ohun tí àlọ́wù fi ròyìn ara rẹ̀ alùsùnà wal jama'a wọ́n ròyìn Allah pẹ̀lú ohun tí òjíṣẹ́ rẹ̀ Muhammad fi ròyìn rẹ̀ sallallahu alayhi wa sallam Allah sọ pé òun ní ọwọ́ àwọn alùsùnà gbà bẹ́ẹ̀ pé ó ní ọwọ́ Allah sọ pé òun ní ẹsẹ̀ alùsùnà gbà bẹ́ẹ̀ Allah sọ pé òun ní ojú alùsùnà gbà bẹ́ẹ̀. agbẹnusọ àwọn oníbídíà ìwà ń sọ wípé ohun tó yẹ ká ṣe ni pé ká tú ọwọ́ sí agbára ká tú ojú sí àánú eléyìí ló bí èsì ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ìmáàmù àgbà ìmáàmù wa Malik rahimahullah mo fẹ́ kí agbẹnusọ àwọn oníbídíà yìí kó jáde ohun tí ìmáàmù Malik sọ yìí ṣé òun ò nígbàgbọ́ nínú ẹ̀ fọ́múlà tí mọ̀mọ̀lẹ́kì gbé kalẹ̀ lórí ohunkóhun tó bá jẹ́ ìròyìn tí fi ròyìn ara rẹ̀ yálà ìròyìn tó jẹ mọ́ ẹ̀yà ara yálà ìròyìn tó jẹ mọ́ ìṣe wípé òkè àlè títorí pé àwa jẹ́ alààyè tí aláwọ̀ sì pèrè ní alààyè alhayu káwá sọ pé àní pé aláwọ̀ ní ọba alààyè àátò náà ní ọba alààyè ṣùgbọ́n ìjẹ́ alààyè ti aláwọ̀ àní fi jọ ti ìjẹ́ alààyè ti àwa ẹ̀dá rẹ̀ bákan náà aláwọ̀ pèrè ní ọba olùgbọ́ àwa náà àwa náà ń gbọ́ ayé ń sọ̀rọ̀ à ń gbọ́ so àwa ń ṣùgbọ́n gbígbọ́ ti aláwù a ní fi jọ ti tiwa a sì ní fi tiwa a ní fi jọ ti aláwù eléyìí ni nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé bí aláwù bá sọ pé òun ní ẹsẹ̀ òun ní ọwọ́ a mọ ìtumọ̀ àwọn nǹkan wọ̀nyí a mọ ohun tí ń jẹ́ ọwọ́ ìtumọ̀ rẹ̀ ní àdámọ́ a mọ bẹ́ẹ̀ ni a máa ti ń jẹ́ ojú pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ní àdámọ́ ìgbàkígbà tí mùsùlùmí tó bá ti sọ̀rọ̀ kan àwọn ìròyìn wọ̀nyí tí Allah bá fi ròyìn ara rẹ̀ kọ́ ìdà òfin tó de mùsùlùmí lórí rẹ̀ òun náà ni èsì ọ̀rọ̀ tí ìmọ̀mọ̀lẹ̀kì mú wá fún ẹni tó béèrè nípa gígùn wa Allah sí orí ìtẹ́ ọlá rẹ̀ ìmọ̀mọ̀lẹ̀kì ó sọ pé ìtìwáhù màálùmù ìgún wà nínú èdè lárúbáwá tàbí nínú èdè mìíràn a mọ ìtumọ̀ rẹ̀ a mọ ìtumọ̀ àdámọ́ rẹ̀ tí wọ́n bá sọ pé ẹnìkan gún wà sí orí ìtẹ̀ wàlíkáyìfù mọ̀jìhùl àmọ́ ọ̀nà ìgúwà ọ̀nà ìgúwà bí Allah subhanahu wa ta'ala ṣe gún wà àmọ́ wal imanu bihi wajibun kásì nígbàgbọ́ nínú ìròyìn tọ́lọ̀ fi ara rẹ̀ pé arahman alalẹ̀ arṣi sáwà ká nígbàgbọ́ nínú rẹ̀ dandan ni wàsùhálù anihubidia káwá máa ṣe ìbéèrè lórí rẹ̀ pé a mọ báwo ló ṣe gún wà àdádálẹ̀ ni nítorí náà Allah sọ pé ò ní ojú òkè tí ń jẹ́ ojú sọ Allah sọ pé òun ní ẹsẹ̀ àmọ́ ohun tí ń jẹ́ ẹsẹ̀ òkè so nínú èdè àmọ̀túmọ̀ rẹ̀ pé ẹ̀yà ara ní ń jẹ́ ojú ọwọ́ ẹsẹ̀ òkè wàlíkáì fún wàlíkáì fún majihul bí ọwọ́ Allah ṣe rí bí ẹsẹ̀ rẹ̀ ṣe rí bí ojú rẹ̀ ṣe rí àmọ́ wàlìkáyífù mọ̀jìhùn àmà títí wá lama, tawe ènìyàn lama, àmọ́ ti ènìyàn àmọ́ ti ẹranko àmọ́ ti èèrà ok àmọ́ ti ènìyàn àmọ́ ti ẹranko a sì mọ̀ ti èèrà ṣùgbọ́n àmọ́ ti àláò tọ́rọ̀ bá ti kan ìròyìn ti àláò wàlìkáyífù mọ̀jìhùn bí ti àláò ṣe rí àmọ́ wal imanu bihi wajibun kátàgbọ́ nínú rẹ̀ ọ̀ràn àyàn ni dandan ni wọ̀sùwálù ánìhù bìdìà tí a máa bèèrè pé báwo lọ́wọ́ ọlọ́run ṣe rí báwo ni ẹsẹ̀ rẹ̀ ṣe rí báwo ni ojú ẹ̀ ṣe rí àdádálẹ̀ burúkú ni àdádálẹ̀ ni onítàn fẹ́ dá náà lẹ̀ ni tí agbára rẹ̀ ò ní ká èyí nìlànà àwálù súnà wọ̀lìjàmáhà kí àfà tó jẹ́ agbẹnusọ àwọn oníbídíà yìí kó wá bọ́ta kó dìbọ́ǹkì ọ̀rọ̀ tí Imam Màlìkì sọ yìí torí Màlìkì òun náà mọ̀ sí àfà ó mọ̀ sí àfà ní gbogbo Áfíríkà bíbà yìí ni school of thought tí à ń tẹ̀lé Imam Màlìkì ló wá sọ̀rọ̀ yìí tó gbé kọ́ídà kalẹ̀ fi máa fọ èsì fẹ́nikẹ́ni tó bá bi wá léèrè nípa pé sọ́lọ́ ṣẹlọ ń lẹ́sẹ̀ báwo ló ṣe rí ẹ̀hẹ̀n so èsì tá a fi máa fún lésì òun nìyí tọ́ tó bá gásí pé mọ́ mọ̀lẹ́kí ò bá sọ̀rọ̀ yìí kó wá sọ ń ta pé mọ́ mọ̀lẹ́kí ò sọ. so àwa fẹ́ tẹ̀wájú lónìí bí kùdìrátì láàhì wà á ò nìyí a fẹ́ tẹ̀wájú pẹ̀lú ògo Allah àti ìrànlọ́wọ́ rẹ̀ àti ìrànlọ́wọ́ rẹ̀ ok ẹ̀yin kan ti fẹ́ kí ìṣáì báyìí ẹ lọ kí ìṣáì ẹ bà wá ní àwásẹ̀ kí á ṣùtàn nàìjíríà ni tọ́ arákùnrin yìí agbẹnusọ àwọn bídí àwọn yìí ó parọ́ mọ́ àwárùsùn náà ó bà wá lórúkọ lórí pé a gbà pé ohun fi ròyìn ara rẹ o ohun tọ́lọ́ fi ròyìn ara rẹ a fi ròyìn rẹ pé a fi ròyìn rẹ ẹni yóò tí mọ̀ pé mo ṣe prógámù lọ́wọ́ báyìí fi ń dá fi ń mi so fi ròyìn rẹ a ní yí a ní lójú a ní sọ pé báwo ló ṣe rí ẹni yìí agbẹnusọ àwọn bídí àwọn yìí ó gbà pé fífi àláòwé ènìyàn ó gbà pé àwọn yẹ̀wúdí àtàwọn nàṣọ́ra àwọn ni wọ́n mú wá nínú ọ̀rọ̀ rẹ̀ ó gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nínú ìsìláàmù àwọn igun tí wọ́n ń fi àláòwé ènìyàn àwọn ni àwọn onísúfì àwọn ni àwọn onísúfì ní pàápàá jùlọ àwọn onítìjáníyà àwọn onítìjáníyà ní àkọ́kọ́ náà ẹ jẹ́ á gbọ́ bí arákùnrin ṣe sọ ọ̀rọ̀ àwọn onísúfí lórí fífi àláwé ènìyàn ẹ jẹ́ á ọ. àkídà yìí náà ṣe wọ ní ìṣìlẹ̀ àkídà yìí ó báwo làkídà yìí náà ṣe wọ ní ìṣìlẹ̀ àkídà yìí ó ká náà fọlọ́run ju ènìyàn yìí ó wà lọ́dọ̀ àwọn Yahudi ó wà sọ̀rọ̀ fúnra ó wà lọ́dọ̀ àwọn nínú àwọn àbọ̀ táwọn àṣàlàfíà àwọn àbíyà yá máa takò wọ́n lé lórí. wọ́n máa fi àkídà yẹn ní al-ittihadu wal-hulul. ittihadu wal-hulul yẹn ní kágbà yìí pé bọ́lọ́hùn ò bá sí lára nǹkan nǹkan yẹn ò lè sí. bí Allahu shay'un wa ghayruhu ma'dud kó ọlọ́run ní nǹkan gbogbo nǹkan ẹ̀rí yàtọ̀ sọ́lọ́run ò nǹkan àmọ́ lọ́n bá bọ́lọ̀ bá bọ́ sí wọn lára àwọn òdì nǹkan àwọn onítàsọ́wúfò a máa lò ó tí wọ́n máa fi ń pèsè lọ́dọ̀ ara wọn pé kí ló wà lọ́dọ̀ rẹ̀ yìí tí wọ́n máa sọ bọ́lọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbé gbayé ní káfíìrì ayé àkídátú àlùmọ̀já àkídátú tẹ̀síìmù ìgbàgbọ́ pé ká pe ọlọ́run ní ènìyàn ṣọ̀pọ̀ àwọn ti bí yẹn ń sọ yí pé bọ́lọ̀ wọn ò bá sí lára nǹkan kẹ́yìn ò lè yí bí àṣẹ ọlọ́run bẹ lára ẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀ nìyẹn. mo rò pé gbọ́ nǹkan tí agbẹnusọ àwọn bíbí àwí àtúntú gbọ́ o àwọn tí ń fi àláòwé ènìyàn gangan láàrin àwa mùsùlùmí àwọn oníṣúfì ni ní àdáyanrí àwọn onítìjáníyà ni ẹ wá wo bó ṣe wá sọ̀rọ̀ wọn ẹ wo bó ṣe dọ́gbọ́n pẹ́ ọ̀rọ̀ yẹn sọ tó sì já sí pé àwọn onítìjáníyà gangan ni ọ̀daràn wọn yìí tí wọ́n ń fi Allah wé ènìyàn ká tó wá lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ kọ́kọ́ lọ sí orí ìjọ àwọn yẹ̀wúdí gangan tó jẹ́ pé àwọn ni epo ẹ̀dá tó dá kínní sílẹ̀ báwo ni ìjọ onísúfí ìjọ yẹ̀wúdí ọ̀nà wo ni wọ́n gbà fi aláòwé ènìyàn báwo ni ìjọ nàṣọ́rá báwo ni wọ́n ṣe fi aláòwé ènìyàn ok káwá kọ̀m̀píà rẹ̀ ní pẹ̀lú kákọ̀mpíà rẹ̀ pẹ̀lú mọ́kìfù alùsùnà àkídà alùsùnà lórí pé aláwo sọ pé òun ní ọwọ́ ó lóun lẹ́sẹ̀ ó lóun lójú tá a sì fi rinlẹ̀ bẹ́ẹ̀ fún kó ní i táwa wò ta ni ó mú ìgbàgbọ́ ìfi aláòwe ènìyàn wá ìyẹn ní lẹ́yìn yẹn ká tún ọ̀rọ̀ àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ̀ yìí káwá kọ̀m̀píà rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn onísúfí tí agbẹnusọ àwọn bídíà yìí tó sọ lérè pé nínú súra àtàúbà súra àtàúbà Quran 9 ayà 30 Allah subhanahu wa ta'ala ó sọ pé wa qalatil yahud Uzairu ibnullah wa qalatin nasara alimasihu ibnullah zaalika qawluhum bi afwahihim yudọ́ìhúnà kọ́wùlà lẹ́bí na káfàrú min kọ́bùn kọ̀ọ̀tàláhùmù lọ́wù annáyù fàkúwùl wàkọ́ láti lè yẹ̀hùdù àwọn yẹ̀hùdí wọ́n wí pé ùzáìrù ibùnùlọ́ wọ́n ní ùzáìrù ni ọmọ Allah wàkọ́ọ̀lá ti awọn àwọn awọn àwọn kìrìsìtẹ́nì wọ́n sọ pé alimasihu lọ wọ́n ní masihu isa ni ọmọ àlọ́ọ̀ ọ̀nà tí yẹ̀wúdí àti nàṣọ́ra tó gbà fi àláò wé ènìyàn tó gbà fi ènìyàn wé àláò nìyẹn pípe pípè sí yẹ̀wùdí pé Uzairu ní ọmọ Allah pípè sí Nasara pé Isa ní ọmọ Allah ó ní ọ̀nà tí wọ́n gbà fi ènìyàn wé Allah tí wọ́n sì gbà fi Allah wé ènìyàn ṣé ẹ mọ̀ pé ẹni tó bá bí ni làájọ ẹni tó bá bí ni òun làájọ so níwọ̀n àgbà táwọn bá ti pé Uzairu ní ọmọ Allah tí wọ́n pe Isa ní ọmọ Allah ajá sí wípé aláwò ọmọ ó jọ bàbá rẹ̀ ọmọ ó máa jọ bàbá rẹ̀ so nípasẹ̀ bẹ́ẹ̀ ajá sí pé àwọn yẹ̀wúdí àtàwọn nàṣọ́ra wọ́n fi ènìyàn wé àlọ́wò wọ́n fi àlọ́wò wé ènìyàn nípasẹ̀ ṣíṣe àfi ti àwọn ẹ̀dá kan sọ́dọ̀ àlọ́wò pé ọmọ Allah ni wọ́n Allah wá sọ pé záàlìkà kọ́wùlùhùn bí àfùwà yìí ìyẹn ni ọ̀rọ̀ wọn ní ẹnu wọn àwọn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ o àwọn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ yùdọ́ ìhúnà yùdọ́ ìhúnà kọ́wùlà lẹ́dínà káfàrú min kọ́bìlì ìyẹn ni ọ̀rọ̀ ẹnu wọn ní ẹnu wọn wọ́n fi ń jọ ọ̀rọ̀ àwọn tó ṣàìgbàgbọ́ síwájú wọn ìyẹn ni pé àwọn kan náà ti ṣàìgbàgbọ́ síwájú àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́ra qatalahumullah Allahu fi wọ́n gégùn Allahu subhanahu wa ala ó hàlákà wọn ó bà tí wọ́n jẹ́ lórí pípe ẹnìkan ní ọmọ Allah anna yufakun báwo ni wọ́n se ń seri wọn kúrò níbi ododo. òdodo ni pé àlọ́rù lámúyẹ̀lì bí wà lámúyú láti aláwò bímọ ẹnìkan kò sí bí èyí tó jòdodo nìyẹn wọ́n ṣe wá jura wọ́n lẹ̀ fún irọ́ tí wọ́n jẹ́ kí àwọn wòlíì wọn tí wọ́n jẹ́ wọ́n ṣì wọ́n lọ́nà tí wọ́n jẹ́ kí wọ́n wọ́n so now àwọn yehudi àti nàṣọ́ra aláwọ̀ hàn láká wọn ó hàn ó fi wọ́n gégùn nítorí kíni torí pé wọ́n fi ènìyàn wé Allah wọ́n fi Allah wé ènìyàn nígbà tó bá ti di pé wọ́n ka ọlọ́run kún bàbá ọmọ sì gbọ́dọ̀ jọ bàbá àhálù súnà àpẹnìjẹ́kan ní ọmọ àlọ́ ohun tálù súnà sọ ni pé ohun tọ́lọ ń bá fi ròyìn ara rẹ̀ ní ẹ fi ròyìn rẹ̀ ohun tó bá sọ pé òun ní á fi ròyìn ẹ̀ ní ohun tí ó bá dákẹ́ ń bẹ̀ tó jìṣẹ́ náà dákẹ́ ń bẹ̀ ẹ̀ ní gbọ́ lẹ́nu alùsùn náà nítorí pé alùsùn náà kò ní fi ìròyìn kan ròyìn àlọ́ò àfi kí ròyìn yẹn kó wà ní Qur'an tàbí kó wà nínú hadith tàbí kó wà nínú méjèèjì now arákùnrin yìí agbẹnusọ àwọn oní bídíà yìí orí yẹn sọ pé àwọn yẹ̀wúdí pé àkídà àwọn yẹ̀wúdí ni ó sì tún jẹ́ àkídà àwọn nẹ̀sọ́ra àmọ́ dípò kọ́ wá fi kún un kó lè yé àwọn olùgbọ́ wípé àwọn tí wọ́n wá máa fi àlá òwe ènìyàn tí wọ́n máa ń fi ènìyàn wé Allah láàrin àwa musulumi, àwọn gangan ni àwọn onítìjáníyà àwọn gangan ni àwọn oní àtìjáníyà tí wọ́n wá burú ju ti àwọn kírísítẹ́nì lọ tí wọ́n burú ju ti àwọn yẹ̀wúdí lọ ní abala fífi ènìyàn wé àlọ́ọ̀ fífi àlá òwe ènìyàn ó burú púpọ̀ ó burú jáì jùlọ kódà ẹ̀yìn lẹ́yìn ni tàwọn yẹ̀wùdí àti nàṣọ́rá wà ṣùgbọ́n gbà tí arákùnrin yọmọ sọ̀rọ̀ ọ wá sọ̀rọ̀ náà bí ẹni pé ọ sọ̀rọ̀ náà bí ẹni wípé ẹ ẹ àwọn àkídà yẹn àkídà wọn sì já níyà ní. Yani, àwọn kan sọ wípé ẹ àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run ní bẹ lára èèyàn nìyẹn fi ń jẹ́ èèyàn ẹja tuntun gbọ́ kẹ lè wo bó ṣe gbọ́rọ̀ ń kalẹ̀. báwo la àkídà yìí náà ṣe wọnú Islam àkídà yìí ó wọ kánà ọmọ ọlọ́run ju ènìyàn yìí ó wà lọ́dọ̀ àwọn Yahudi ó wà sọ̀rọ̀ fún ọ̀nà ọ̀dín ó wà lọ́dọ̀ àwọn kan nínú àwọn àbọ̀ òun ní Sufi. ọlákìdá ká máa fi ọlọ́run wé níyàn ká máa fènìyàn wé ọlọ́run ọlọ́wà ní ọ̀dọ̀ àwọn kan nínú ọ̀dọ̀ àwọn ní tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o àkìdá ká máa fi ènìyàn wé ọlọ́run ká fi ọlọ́run wé níyàn ọlọ́wà ní ọ̀dọ̀ àwọn kan nínú ọ̀dọ̀ àwọn onísúfí ẹ wá rí bó tún ṣe bó tún ṣe yí ọ̀rọ̀ yẹn kí ẹ lè mọ̀ pé ni ọlá kì í dáa ká fi ọlọ́run wé nìyàn ká fi ènìyàn wé ọlọ́run ọláwà àwa sálàf àwa sàlàfíyùn àwa tí à ń tẹ̀lé àwọn ẹni ìṣáájú náà àwọn mùsùlùmí ó là máa tako àwọn onísúfí lórí ẹ̀ a máa pè wọ́n ń kèfèrí lórí ẹ̀ ẹ̀yin náà mọ̀dí tá a fi pe ohun tìjà níyà ní kèfèrí lórí pé wọ́n fi ènìyàn wé àlọ́wù wọ́n sì fi aláwò wé ènìyàn. arákùnrin ti bẹ̀rẹ̀ àbòsí o agbẹnusọ àwọn bídíà yìí ó ṣe kí ni ó ti bẹ̀rẹ̀ àbòsí ó ní kinní yẹn lọ́dọ̀ àwọn súfí òun ni wọ́n ń pè ní al-ittihad al-ittihad wal-hulul nígbà tó wá fẹ́ wa ní oríkì al-ittihad wal-hulul ó wá ní òní pé àṣẹ ọlọ́run ní ń bẹ lára ni nǹkan fi ń nkan nǹkan tẹ́tún gbọ́. ọlọ́run ò bá sí lára nǹkan wọ́n lè rúwù màdó tó ọlọ́run ní ní nǹkan gbogbo nǹkan ẹ̀mí ìyàtọ̀ sọ́nà wọn lè jẹ́ nǹkan àmọ́ náà bá bọ́lọ̀ bá bọ́ sí wọn lára wọn ò di nǹkan àwọn onítàsọ́ wúfọ́ a máa lò ó tí wọ́n máa ní ìbéèrè lọ́dọ̀ ara wọn pé kí ló wà lọ́dọ̀ rẹ̀ yìí tí wọ́n máa sọ fọ́lọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbé ogun ayé ní káàkiri yìí àkídátú àlùmọ̀já àkídátú tẹ̀síbíìmù ìgbàgbọ́ pé ká pe ọlọ́run ní ènìyàn sọ̀fọ́n ti bí yẹn ń sọ wípé kọ́lọ́run ò bá sí lára nǹkan kan yẹn ò lè sí pé àṣẹ ọlọ́run bẹ lára ẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀ nìyẹn. ṣẹ́gbọ́ ó lè táwọn ń wíìdì sọ ni pé kí ọlọ́run ò bá sí lára nǹkan nǹkan yẹn ò sí ìyẹn ni pé bí àṣẹ àlọ́ ò bá sí lára nǹkan nǹkan yẹn ò lè máa bẹ́ẹ̀ àkọ́kọ́ náà kì í sí ọ̀rọ̀ ọ̀rọ̀ àṣẹ àlọ́hùn bẹ lára nǹkan kò sí lára nǹkan oní ń pè ní al-ittihad wal-hulul kì í ṣe yẹn ní ń pè ní al-ittihad wal-hulul kì yẹn ohun tí wọ́n ń pè ní al-ittihad wal tá a bá lọ wọnú dictionary lárúbáwá ohun tá a máa bá bẹ̀ ni pé alhulul ìtìhádù jìsìmáìní ìtìhádán tààmà ìtìhádù jìsìmáìní ìtìhádán ìtìhádán tààmà kí bọ́dì méjì kó papọ̀ ní pípapọ̀ ní pípapọ̀ odidi kì ṣe ní ààbọ̀ completely kí nǹkan méjì kó papọ̀ lójijì wọnú ara wọn bí àìsù tẹkùnú àlè ìṣàrà ìlà àhàdìhìmá ìṣàrà tan ìlànà àkà tí ó fi já sí pé tí a bá tọ́ka sí ọ̀kan àti tọ́ka sí kejì kí nǹkan méjì kó wọnú ara wọn débi pé tá a bá tọ́ka sí nǹkan ọ̀kanú méjèèjì a ti tọ́ka sí kíni o a ti tọ́ka sí ìkejì náà nìyẹn